ẹni ọlọ́run pè lánàbí ẹni ànábí pè lánàbí àwa yọ kúrò ẹni ọlọ́run ò pè lánàbí tánàbí ò pè lánàbí àwa fi sí ó lè pọ̀ rúmìlà lánàbí àwọn òṣìṣẹ́ agbangba kó sọ pé ádámà kìí sànàbí subhanallah la ilaha illallah ó bá béèrè ni bẹ́ẹ̀ nìkan ṣe wá bí anábì sallallahu alaihi wasallam ṣáádámà ṣánábì ni anábì bẹ́ẹ̀ ni nàbí yóò mú kálàmú anábì tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ bí wọ́n bá bí àwọn afáwọn sọ fún wọn pé bẹ́ẹ̀ ni ádámà nàbí yóò ni anábì ọlọ́run ni ó béèrè ó kà ó kọ́ ó wádìí kó wá ṣẹ́yà gbàngbà kó wá sọ pé ádámà ìsàlám kìí ṣe anábì ọlọ́ni tilka min àmbá ìlú nínú àwọn ìtàn tó pamọ́ àwọn ọ̀rọ̀ tó pamọ́ tí ò sẹ́nìkan lórílẹ̀ tó mọ òdodo rẹ̀ àfọlọ́hún tó mọ pàápàá rẹ̀ àfọlọ́hún tójú rẹ̀ tó gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ bó ṣe wáyé báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kò sẹ́ni tó mọ àfọlọ́hún bá Allah subhanahu wa ta'ala ìbílẹ̀ sí pé ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti máa sọ ìtàn àwọn ànábì ọlọ́run kan láì mọ́ tọ́ka sínú kùránì àbí láì mọ́ tọ́ka sí nínú hadith anabi wa muhammad sallallahu alaihi wa sallam tá a bá sọ ìtàn àwọn anabi ọlọ́run ó ní í ṣe pẹ̀lú orúkọ wọn ẹnìkan ò lè sọ pé orúkọ anabi ọlọ́run kan lélẹ́yìí láì ṣe pé ọlọ́run dárúkọ rẹ̀ nínú kùránì àbánabi sallallahu alaihi wa sallam dárúkọ rẹ̀ nínú sunna ẹnìkan wá bá anabi wa muhammad sallallahu alaihi wa sallam oníyà Rasulullah oníwò òjíṣẹ́ ọlọ́run ó ní ádámà ṣànàbì ni àbí kìí ṣànàbì anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ádám nabiyyun mukallamun anábí ọlọ́run ni ọlọ́run sì bá sọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run padà anábíwá ádám láàfin mọ́ nínú àwọn àfáà míì wọ́n sọ yìí pé ádámà nabiyyun wa rasulun ànábì ni ó sì jẹ́ rọ̀sọ́lù bẹ̀rẹ̀ pé gbọ́dọ̀ àwọn àfa máa lọ rí pé ádám nabiyyun wa laysa bi rasul ṣùgbọ́n kò sí kan náà àwọn àfẹ́sìn àwọn àfọ́ olódodo tí ó sọ ipá ànábì ádám ẹ̀ ṣànábì bá ṣe máa rí àwọn aláìmọ̀kan tí wọ́n wá ṣáyà gbangba sọ pé kì í ṣànábì. gbogbo ànábì la fún ní tíra kí ló kọ tíra ànábì ádámù kí ló kọ tíra ẹ̀ tó bá jẹ́ ànábì ní ádámù kí ló kọ tíra ẹ̀ ṣó ní tíra ṣáfún ní tíra tó ní máa ka àwọn tíra àwọn tó lọ fún tíra máa kà fún inú kùránì o ànábì ádámù ṣànábì ní ṣá tó bá gbọ́ ànábì ní ádámù gbogbo ayé lọ́mọ ànábì gbogbo àná. ọmọ ànábì ọlọ́run lèmi náà ṣáádáwọn kan ló bí àárín ọmọ ànábì ọlọ́run lèmi náà ọmọ ànábì lèmi náà ọmọ ádámọ̀ ni mí bàbá mi ànábì ni ṣé àwọn àti ànábì náà ni ànábì adé ò preach anybody kò preach fún anybody ẹ ti ẹ̀dùn ẹ má bínú o ànábì ádámọ̀ ṣé ni ṣá ẹ ẹ yàrá. mo béèrè ní o sáànọ́bì ni ádámù wọ́n lè ṣe máa ń pè lánàbì náà mi ò mọ̀. ẹni ọlọ́run pè lánàbì ẹni ànábì pè lánàbì àwa yọ kúrò ẹni ọlọ́run ò pè lánàbì tánàbì ò pè lánàbì àwa fi sí o lè pọ̀ rúmi lánàbì àwọn òṣìṣẹ́ agbangba kó sọ pé ádámù kì í ṣànàbì subhanallah la ilaha illallah ó bá béèrè ni bẹ́ẹ̀ nìkan ṣe wá bí anábì sallallahu alaihi wasallam ṣáádámà ṣánábì ni anábì ni bẹ́ẹ̀ ni nàbí yóò mú kálàmú anábì ni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ bí wọn bá bí àwọn afá àwọn sọ fún wọn pé bẹ́ẹ̀ ni ádámà nàbí yóò ni anábì ọlọ́run ni ó béèrè ó kà ó kọ́ ó wádìí kó wá ṣẹ́yà gbàngbà kó wá sọ pé ádámà alayhi kì í ṣe anábì ni tí ìbá ṣànábì níbo làwọn ọmọ anábà ti mọ tọ́fin sílọ̀n níbo náà ti mọ tọ́fin sílọ̀n tani ọlọ́run bá rán sí ádámọ̀ tó rán sí ádámọ̀ béèrè sílọ̀n tàṣẹ̀ ń dọ́lọ́run rán sáwọn ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ àwọn tó wá lẹ́yìn wọn ọlọ́run rán sí wọn àbí dẹ̀mọ́ ẹni ọlọ́run bá ti bá sọ̀rọ̀ tóun náà sì bọ́lọ́run sọ̀rọ̀ ànábì ni lórí dájú pé ọlọ́run ò tún ní bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ lẹ́nìkan ò tún lè bọ́lọ́run sọ̀rọ̀ mọ́ lẹ́yìn iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam